wọ́n ní lánàá inú àbíjù tí ọmọ yín ní ní club òun àti girlfriend ni wọn ní gbólóhùn aṣọ ó dẹ̀ múgò ó dẹ̀ fọ́ mú girlfriend wọn lórí. the most important thing ni pé o ò ronú mọ́ o dẹ̀ gbà pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kádàrá Ọlọ́run ni. irúgbó ò ló mú ganan. Ah gbó tèmi mu tí máa fẹ́ jẹun tí mo fẹ́ wà òkè máa ń fa sk má lè fẹ́ ṣe orí pápá máa ń lọ Arizona. mo mọ̀ rí. mo mọ̀ rí wo ló sọ. bàbá fẹ́ ja wèrè mo fẹ́ ṣe wèrè fún yín gbé loud. what do you understand by love? clean me understand by love sori love has nothing to do with age or material things. agún wọn ní gòǹdílé ni ọlọ́pàá wa kó wa lọ́la ò fọ́ wọn lórí lọ́túnla ojú òtí ojú ń tara àdúgbò. ọ̀rọ̀ tí mo sọ ṣé kò lé sí i. ọ̀rọ̀ yìí ó ti sún mi ẹ gbá àwọn eléyìí tẹ bá mú wọn dáadáa wọn máa jáde níbi tó wọlé sí. mo wá rí i pé nínú ìran yẹn ọmọbìnrin àtọmọkùnrin kan wá ń rìn mo ṣe jẹ sọfíìmù. Ah! àwọn ará kẹtù máa ń parọ́ báyìí wọn máa ń ná ṣeré nígboro tó yẹ kó máa fún mi ṣàríkọ ṣe ẹ kó máa kọ́ bí mo ṣe ń wúwa kí mi máa dùn kan kó lẹ́gbọ̀n gidi. jésù kristi ọlọ́run ní jẹ́. ó ṣàmì àwọn ìṣàwọ̀ èmi èṣù láàdú ògiri òkú abẹ́ni wọ́rọ̀ bá rí da. ó gbígbẹ́ gbígbẹ́ gbẹ́nẹ̀ sàn gidigba gidigba òṣìlẹ̀ kù o. àbáyé jẹ́. lọ́tà ṣe ní ìrọ̀rẹ́ kẹ̀lẹ́fẹ́ nítorí oúnjẹ. ọ ti nítorí oúnjẹ ṣé ìrọ̀ oúnjẹ kù. àbí wẹ́yẹ́lẹ̀ jẹ́ kó máa sọ̀rọ̀ olójú mi olóòrò ju ẹ̀kọ́ àbí àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ni.